ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú wòran láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun Sekinat Ọláìdíraji ní orúkọ mi a ó bẹ̀rẹ̀ ìròyìn tèmi pẹ̀lú ìròyìn eré ìdárayá ẹ kú ìkàlẹ̀. agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú nínú ikọ̀ Real Madrid Mariano Diaz ti lùgbàdì àrùn COVID-19 èyí tó sì ṣeé ṣe kó má lè kópa nínú ayò tí ikọ̀ náà yóò gbá pẹ̀lú Manchester City ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún yìí àwọn olùdarí ikọ̀ náà sọ wípé àyẹ̀wò wáyé lọ́jọ́ ajé nínú èyí tó fi hàn gbangba wípé Díaz ní àrùn náà àmọ́ wọ́n ní àwọn àmì àrùn yìí kò fara hàn lára rẹ̀ bí ó ti wà lálàáfíà ó ti wà nínú yàrá ìyàsọ́tọ̀ nínú ilé rẹ̀ tó sì ti ń gba ìtọ́jú lórí àrùn yìí ikọ̀ Real Madrid tó ti fẹ̀yìn ikọ̀ Man City gbolẹ̀ pẹ̀lú àmì ayò méjì sí òdo nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ eléyìí tí wọ́n ní kí ìdádúró tó wà lórí ìfigagbága Premier League nínú oṣù kẹta ọdún yìí nítorí àrùn asológùndèké ní COVID-19 àmọ́ ní báyìí wọ́n ti gbáradì láti gbá ìfọsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún tí a wà yìí ní Etihad. Avec Mbappé côté gauche qui arrive lancé. L'extérieur du pied. Après, ça sera un corner en faveur du PSG. Mais contré par Camara. Camara, qui à mon sens un milieu très complémentaire hein, Stéphanois. D'ailleurs pour ça aussi peut être pas de, sur euh, un coup de pierre arrêté. Atterri dans les pieds de, de Di Maria. On a cherché la verticalité avec Papé. Séché la part Loïc Perrin. Il... Respecter les règles. Alors là effectivement, il y a une grosse faute. grosse faute effectivement. Ṣògorẹ̀nì kejì. Ẹ káàbọ̀ padà gbajúgbajà òṣèré sinimá àgbéléwò Táyọ̀ Amọ́kadé tí gbogbo ènìyàn mọ̀ sí Ìjẹ̀bú ti sọ irú ìgbé ayé tó ń gbé kí Ọlọ́run tó sọ di olókìkí gẹ́gẹ́ bí ó ti sọ wípé ẹni tó ń tún ẹ̀rọ amúnáwá ṣe ni òun kí ọlọ́run tó sọ òun di ẹni tó ní ọkọ̀ mẹ́ta láti máa fi gbé ẹ̀rọ amúnáwá ẹ jẹ́ ká lọ gbọ́ bíròyìn náà ti lọ. gbajúgbajà òṣèré sinimá àgbéléwò tó tún jẹ́ adẹ́rìn-pọ̀ṣónú Táyọ̀ Amọ́kàdé tí gbogbo ènìyàn mọ̀ sí Ìjẹ̀bú sọ bí ó ti rìn kí ó tó di wípé ó di olókìkí Ìjẹ̀bú ti tẹlifíṣàn Orísun fi ọ̀rọ̀ wá lẹ́nu wò sọ wípé ẹ̀rọ amúnáwá lòun ṣe tẹ́lẹ̀ kí olódùmarè tó sọ òun di ẹni tó ní ọkọ̀ tí wọ́n fi ń gbé ẹ̀rọ amúnáwá ó sọ eléyìí nígbà tó ń gba àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lágbolé amúlùdùn lámọ̀ràn láti máa ní ìtẹríba àti ìpamọ́ra nítorí kì í ṣe ọjọ́ tí wọ́n bá débẹ̀ náà ni àwọn náà yóò di olókìkí ó ní ọdún méje lòun lò lọ́dọ̀ Múyìwá Adémọ́lá ọdún mẹ́ta lòun lò lọ́dọ̀ Sanyẹ̀rì ọdún mẹ́rin lọ́dọ̀ Adébáyọ̀ Tìjání ẹ jẹ́ kí a gbọ́ bí ó ti sọ. So ẹ ọ̀rọ̀ tí mo ní fún àwọn tó jẹ́ upcoming actor tàbí artist wọn máa ń sọ pé upcoming ló máa ń di star ẹ jọ ẹ tẹ bá ń bọ̀ nínú industry à ní kẹ́ máa wà ṣùgbọ́n kókó ibẹ̀ ni wípé passion endurance àti ìtẹríba because ọ̀pọ̀lọpọ̀ tó ń join movie wa ń sìn tó ń join industry sìn ah, kí n débẹ̀ three months kí n blow ni no ọdún méje mo lò lọ́dọ̀ Múyìwá Adémọ́lá ọdún mẹ́ta lọ́dọ̀ Sanyẹ̀rì Báyọ̀ Tìjání ọdún mẹ́rin so a lọ kákàkiri kọ́lọ́n tó wá sọ pé òun ṣáà mi jẹnẹrétọ̀ mà ní mí ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sìn èmi jẹnẹrétọ̀ tí mo sọ pé mò ń fà ń gbà yẹn èmi náà ti wá ní bọ́ọ̀sì kìíní bọ́ọ̀sì kejì bọ́ọ̀sì kẹta ní Hollywood Express tí mo kó jẹnẹrétọ̀ sínú táwọn yàn ti kiri ṣe rí pé Ọlọ́run ni sùúrù ni. ó wá kíra fún àwọn àgbà ọ̀jẹ̀ lágboolé òṣèré sinimá ẹ àgbéléwò baba sùwé Mr Latin Lálùdé Múyìwá Adémọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń jẹ́ ìjẹ̀bú tó wá gba àwọn òṣèré ní ẹ̀ka yorùbá àti gẹ̀ẹ́sì nímọ̀ràn wípé èdè nìkan ló yàtọ̀ iṣẹ́ kan náà ni gbogbo wọn ṣe ó sì kí gbogbo wọn kí wọ́n máa wà nínú ìfẹ́ àti ìṣọ̀kan ẹgbọ́ bó ti sọ. gbogbo àwọn àgbà wo tí wọ́n wà nínú iṣẹ́ oníṣẹ́ tíátà tí kì í ṣe eré ni wọ́n ń ṣe ń bẹ gbogbo wọn pátá ni mo kíra fún Babátúndé Omídìnà Baba Mr Latin Jídé Kòsọ́kọ́ Yínká Quadri Mukare Sanyeri Adékọ́lá Tìjání Alápinni eh, àwọn Lálùdé àwọn àgbà wo nìyẹn nítorí pé àwọn làwa náà ń wò Múyìwá Adémọ́lá àwọn làwò táwa náà fi dé inú indọ́sítì pé à mo láì bẹ́ẹ̀ ni ṣe ń ṣe mo láì bẹ́ẹ̀ ni ṣe ń ṣe mo láì bẹ́ẹ̀ ni ṣe ń ṣe ọlọ́run dẹ̀ wá gbà fún wa náà àwọn náà wọn ò ní ṣubú àwa tá ń bọ̀ náà àní ṣánkú lójijì wọn ò ní wá wa tì àjọ máa dàgbà dògbó ni. ẹ kò jẹ́ kí a máa yára wa kankan sí nínú Nollywood àti Yorùbá gbogbo àìkàn ṣókàn dàbí pé ìkan sọ English ni àwa Yorùbá náà dẹ̀ gbọ́ English èmi rò rí pé ẹ jẹ́ kí gbogbo akájọ fi ọwọ́ wọ ẹwọ́ òun ni ọwọ́ máa fi mọ́ ẹ jẹ́ kí Yorùbá wood àti Nollywood gbogbo wa entertainment lájọ wa owó dẹ̀ ni gbogbo wa ń wá ẹ jẹ́ ká fẹ́ràn ara wa kájọ ṣe papọ̀. Ìjẹ̀bú tó wá sọ wípé àtúnṣe gbọ́dọ̀ wà nínú ìsopọ̀ eré ìyẹn editing ó ní ó yẹ kí ìpàdé àgbéyẹ̀wò eré sinimá tí wọ́n ti kọ ṣùgbọ́n tí wọn kò tí ì yà ìyẹn script conference máa wà kí àwọn alásopọ̀ eré ìyẹn editors sì máa wà níbẹ̀ láti ṣe àwọn àtúnṣe kan tó yẹ kí wọ́n ṣe kí wọ́n tó bẹ̀rẹ̀ yíya eré ọ̀hún ẹ jẹ́ ká gbọ́ bó ṣe sọ. Hmm, ohun tí mo rò pé a tún gbọ́dọ̀ tún ṣe ni wípé tá a bá wo iṣẹ́ àwọn òyìnbó ẹ rí i pé ìlú wọn yàtọ̀ sí tọ̀dọ̀ wa àwọn atmosphere tá à ń rí weather àwọn ó yàtọ̀ sí tọ̀dọ̀ wa but èyí tèmi kàn fẹ́ rọ̀ ni wípé ẹ jẹ́ ká máa make sure wípé àwọn editor wa wọ́n wà lórí set any script tá a bá fẹ́ kọ ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe script conference bí a ṣe máa ń ṣe yẹn náà ká dẹ̀ mọ̀ wípé òkè nínú àwọn script tá a kọ sílẹ̀ yìí o àwọn orú kọ̀ọ̀kan wà challenge tó jẹ́ pé editor gbọ́dọ̀ wà ń bẹ̀ tí wọ́n dẹ̀ gbọ́dọ̀ mẹ́sọ̀ wípé òkè nínú tí n bá máa edit iṣẹ́ yìí o báwo lẹ ṣe lè bá wa ṣe báwo lẹ ṣe lè bá wa jẹ́ studio bullet kó rí kó jẹ́ pé àwọn yẹn máa wọ pé à ah, lóòótọ́ wọn ò lè bá àwọn ti bí ṣùgbọ́n wọ́n gbìyànjú tiwọn ẹ jẹ́ kí a tún jẹ́ kí àwọn editors wa bóyá àwọn fúnra kankan ló máa wò pé mo fẹ́ lọ kọ́ sí nípa àwọn application tí wọ́n ń lò láti máa edit because nísìnyí àwọn òyìnbó ń sìn kọ́kọ́ yaṣẹ́ tán kán gbé sórí machine wọn kàn tẹ edit ni ó dẹ̀ máa edit ẹ̀ tán. lákòótán ó sọ àwọn eré tó fún ní ìpèníjà ìyẹn challenges jù wípé ó yẹ kí àwọn ọ̀dọ́ kọ́gbọ́n kí wọ́n sì máa ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ láti lè dé ipò àgbà nínú iṣẹ́ tí kò wá wọn bá ń ṣe ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ìfẹ̀hónúhàn wáyé ní orílẹ̀-èdè Mali èyí tó mi ìpìnlẹ̀ ìjọba ààrẹ Ibrahim bubaka Keita bí ẹgbẹ́ alátakò àti àwọn ènìyàn ìpínlẹ̀ náà ṣe kọ̀ jálẹ̀ fún àwọn àgbààgbà inú ẹgbẹ́ ECOWAS lórí ìgbìyànjú àlàáfíà tí wọ́n ń gbé. ìfẹ̀hónúhàn ló dá lé ààrẹ Keita láti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó jáde ní ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún yìí ni wọ́n ti fi ẹ̀sùn kan ààrẹ náà pé òun ló ń jẹ́ kí gbogbo rògbòdìyàn tó ń wáyé ní orílẹ̀-èdè náà ṣẹlẹ̀ ìkéde yìí ló wáyé lẹ́yìn ọjọ́ tí àwọn olórí orílẹ̀-èdè mẹ́ẹ̀ẹ́dógún nínú àjọ ECOWAS dúró tiiri ti ààrẹ Keita tí wọ́n sì rọ̀ láti ṣe ìpàdé ìṣọ̀kan àti ìjọba àsọyépọ̀ pẹ̀lú àwọn alátakò kí wọ́n sì parí gbogbo aáwọ̀ tó ń fa rògbòdìyàn. bákan náà ni àwọn olórí ní apá ìwọ̀ oòrùn adúláwọ̀ náà tún gba ààrẹ Keita lámọ̀ràn láti máa fi láti má fi ọwọ́ òfin mú àwọn tó ń tako ìjọba rẹ̀ nítorí yóò tún kàn jẹ́ kí wàhálà máa pọ̀ sí lórílẹ̀‐èdè ọ̀hún ni eléyìí sì ti wá mú ààrẹ ilẹ̀ Mali gbé iṣẹ́ lé mínísítà fún ètò ààbò ètò òfin àti ìṣúná lọ́wọ́ láti bẹ̀rẹ̀ àsọyépọ̀ pẹ̀lú kí ìdásílẹ̀ ìjọba tó ní àwọn alátakò gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè náà nínú ó wà gẹ́gẹ́ bí àmọ̀ràn tí àwọn olórí apá ìwọ̀ oòrùn fún un àmọ́ àwọn alátakò ti wá sọ nínú ìwé tí wọ́n kọ sí àjọ ECOWAS èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní June five movement sọ wípé gbogbo àlàkalẹ̀ àjọ náà láti pẹ̀tù sááwọ̀ tó ń wáyé ní ilẹ̀ Mali kò kójú òṣùwọ̀n tó bí àwọn ọmọ Mali ṣe ń pariwo pé kí ààrẹ Keita kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ ní kíákíá ẹ̀wẹ̀ Ara Ibrahim Boubacar Keita ẹni ọdún márùndínlọ́gọ́rin ló ti wà lórí ipò láti inú ọdún 2013. aya gómìnà ìpínlẹ̀ Benue ìyẹn arábìnrin Eunice Otom àti ọmọ rẹ̀ ọkùnrin ti gba àlàáfíà báyìí lẹ́yìn tí àyẹ̀wò ara wọn fi hàn wípé wọ́n ti bọ́ lọ́wọ́ ààrùn COVID-19. aya gómìnà ọ̀hún àtọmọ rẹ̀ tó ń ti òṣìṣẹ́ ilé wọn kan ní èsì àyẹ̀wò wọn jáde lọ́jọ́ kẹta oṣù keje ọdún yìí wípé wọ́n ti lùgbàdì àrùn covid-19 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹ̀jáde tó ní ìbuwọ́lù aya gómìnà ọ̀hún fúnra rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun arábìnrin otom sọ wípé lẹ́yìn ọ̀pọ̀ àyẹ̀wò ó ti hàn pé àwọn ti bọ́ lọ́wọ́ àrùn búburú náà ó wá dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀ gómìnà Samuel otom ẹbí ará àti ojúlùmọ̀ tó ń ta àwọn elétò ìlera tó tọ́jú wọn tí wọ́n sì ń tọ́jú àwọn aláìsàn COVID-19 ní ìpínlẹ̀ Benue àyà gómìnà ń wára wọ ẹ̀bẹ̀ sí àwọn ará ìlú láti máa gbàdúrà fún àwọn tó sì dùbúlẹ̀ àrùn ọ̀hún kí wọ́n sì máa fi ìfẹ́ hàn fún wọn nígbà tó ń ṣàlàyé wípé COVID-19 kì í ṣe wípé ènìyàn gbọ́jọ́ ikú ó gbàdúrà pé kí Ọlọ́run fi òpin sáàrùn ọ̀hún lágbàáyé lákòótán ó rọ àwọn ará ìlú láti máa fọwọ́ wọn lóòrèkóòrè kí wọ́n sì máa lo ìbòmú àti ohun apakòkòrò àìfojúrí ìyẹn sanitizer kí wọ́n sì máa pa òfin máfarakan ẹlòmíì ìyẹn social distancing mọ́ àti wípé kí wọ́n máa dúró sínú ilé wọn bí wọn kò bá ní ohun mú lóde. ọba yorùbá ní ìpínlẹ̀ kebbi ti gba àwọn ènìyàn lámọ̀ràn láti má fi ọwọ́ wọn fa ohun tí ọwọ́ wọn kò ní tó lásìkò ọdún ìdẹ yìí pẹ̀lú ìkìlọ̀ fún àwọn ará láti pàtàkì jùlọ àwọn tó wà ní ìpínlẹ̀ Kebbi láti máa ṣọ́ra lójúnà kan tó lọ láti Arígbágòdó lọ sí Mami Market ẹ jẹ́ kí a lọ gbọ́ láti ẹnu Hasan Taiwo Adeleke ìkìlọ̀ ní èyí tó dúró gẹ́gẹ́ bí àmọ̀ràn ti wáyé sí gbogbo àwọn olùgbé ní ìlú Birnin Kebbi ti ṣe olú ìlú ìpínlẹ̀ Kebbi láti ẹnu ọba Yorùbá ní ìlú náà Alhaji Seidu Sakibu Aderogba àkọ́kọ́ ni wípé ká ṣe jẹ́jẹ́ lórí mímúra fún ọdún iléyà èyí tó kù dẹ̀dẹ̀ wípé ká ṣọ́ra fún èrò ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà pẹ̀lú ká sì ṣọ́ra pẹ̀lú ìpéjọpọ̀ ní èyí tó lè lòdì sí òfin àwọn aláṣẹ pẹ̀lú àrùn aṣekúpani tó wà lóde lásìkò yíyayọ̀ ọdún káàkiri pẹ̀lú àkíyèsí wípé irú àsìkò yìí jẹ́ àsìkò tí àwọn oníṣẹ́ láabi máa ń wá owó lọ́nàkọnà fún ṣíṣe ọdún pẹ̀lú ojú ọ̀nà tí ó léwu ní gbígbà láti Bàdárí ajáde sí ojú ọ̀nà báríkè àwọn ológun tí ó sì tún jáde sí ilé ìwòsàn Federal Medical Center pẹ̀lú bí ó ṣe jẹ́ wípé kété tí àwọn ohun ọ̀gbìn bíi jéró tàbí dáwà bá ti yọrí sókè ni àwọn oníṣẹ́ láabi yìí máa ń ń fi àwọn ohun ọ̀gbìn yìí bojú dáná gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gba owó lọ́wọ́ àwọn ènìyàn ní èyí tí ó sì máa ń la ẹ̀mí lọ lọ́pọ̀ ìgbà. bàbá yìí bá aṣojú kọ̀ròyìn Orísun sọ̀rọ̀ láàfin rẹ̀ lásìkò tí ó gbàlejò Orísun ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ọba. orúkọ mi ni Alhaji Seidu Adérọ̀gbà Sakibu tí mo jẹ́ ọba Yorùbá Gwandu tí mo sì jẹ́ alága fún gbogbo lọ́balọ́ba ọba Yorùbá Kebbi State mo kí gbogbo àwọn èèyàn wa pé a kú mọ́ra ọdún ọdún yóò bá wa láyọ̀ àtàlàáfíà àní fọdún eléyìí ṣe àṣemọ mo wá rọ̀ wá pé kẹ́ jẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọdún ẹ sì jẹ́ ká ṣọ́ra fún wìtìwìtì ọ̀pọ̀ èrò nítorí àìsàn tí ń lọ lóde coronavirus ọlọ́run là wá ń bẹ̀ gbogbo àwọn tó kàn kọ́lọ́run bá ọlọ́run lójú kọ́lọ́run bá kásẹ̀ àìsàn náà kúrò lórílẹ̀‐èdè nàìjíríà lápapọ̀ mo tún wá fẹ́ rọ̀ wá fún gbogbo àtà ń gbé inú ìgboro Bíníkébì ọ̀nà kan ń bẹ tó jáde láti ọ̀nà Àlígbàgòdó wọ mami market àtèyí tó gba ẹ̀yìn lọ níbi arúgbó ilé former accountant general Dáàtó ọ̀nà ìyẹn ọ wà close síbi ilé tí mò ń gbé ká ṣọ́ra nípa rínrìn níbẹ̀ ní òru pàápàá jùlọ bá ti di nǹkan bí ẹ̀yìn aago méje torí àwọn oníṣẹ́ láabi àwọn jàǹdùkú èèyàn wọ́n ń gba ṣẹ́ẹ̀tì lọ́wọ́ èèyàn kódà wọ́n ti lùyàn pa síbẹ̀ rí wọ́n ti gba masin lọ́wọ́ èèyàn ní eré abẹ́yẹn ká ṣọ́ra nítorí pé ojúlala kan fi ń sọ́rí tọ́lọ́run bá ń sọ wa ká ní ọmọ ṣọ́ra wa ká mọ́ ṣèrìn àjò wa ní fọ́lọ́run sọ tí ń fokùn ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ́ ọlọ́run ọba yóò dáàbò rẹ̀ bò wá gbogbo wa ká bá àwọn ọmọ wa sọ̀rọ̀ káwa ní òsì páyà ká gbé orí ara wa sáà nítorí àsìkò jéró làwà yìí bí jéró bá ti gòkè báyìí ni wọ́n mọ ṣiṣẹ́ ibi yẹn ọlọ́run ní fi wá ṣe kòńgẹ́ aburú kí a bára wa sọ̀rọ̀ ká sì bá àwọn ọmọ wa sọ̀rọ̀ ọdún tí ń bọ̀ lọ́nà yóò ṣojú ẹ̀mí wa ọ̀pọ̀ ọdún láṣẹ láyé gbogbo àyà tó rìn àjò lọ ọlọ́run ọba sọ wọn lọ yóò sọ wọn bọ̀ àwọn tá a sì kó olójú kan náà ọlọ́run ní kájú sọ̀rọ̀ kó lára ẹnì kankan nínú wa ọ̀pọ̀lọpọ̀ ọdún á ṣe láyé àní fi eléyìí ṣàṣemọ̀. ní báyìí a ó dánu dúró díẹ̀ ìròyìn mẹ́wàá ṣì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀.